يتزود به الإنسان للقاء ربه عز وجل تقوى الله قال الله تعالى وتزودوا فإن خير الزاد التقوى عباد الله لا يزال الحديث عن جهود إبراهيم عليه الصلاة والسلام في دعوة قومه إلى التوحيد وإخلاص العبادة لله عز وجل ونفي الشرك وأهله ولما تمرد قوم إبراهيم عليه الصلاة والسلام واستمروا في تمردهم وإصرارهم على الكفر والشرك تركهم مهاجرا إلى أرض فلسطين بأمر من الله عز وجل قال الله تعالى فآمن له لوط وقال ليس على العصر مؤمنا إلا أنا وأنت وإن هذا سألني عنه فقلت أنت أختي ولا تكذبيني فأرسل إلينا ولما دخلت علي ذهب يتناولها بيده فأخذ فقال ادع الله لي ولا أضرك فجعلت الماء فأسوه ثم أراد أن يتناولها بيده فأخذ مثلها أو فقال ادع الله لي ولا أضرك إني ذاهبا إلى ربي فيهديه رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم خرج إبراهيم عليه الصلاة والسلام بهاجر وابنها إلى مكة قال الله تعالى ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون أدوكم ولهم ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe é pé ó nìkan lọ́lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún torí pé ọlọ́dá wa oníṣe ìjẹsìn mú fún ẹnì kọ̀ọ̀kan wa onídàbò bò wá kó níbi aburú ìtọ́wà lọ́sàn-án àti ti òru. àtọ̀rọ̀ ìkẹ́kẹ́ fún anábí wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá ti ń gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá yìí pátá. ike àti ìgẹ̀ náà kí wọ́n bá àwọn ati ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá gbogbo àwọn àti abá tó tẹ̀lé ojú ọ̀nà àmọ́ àwọn títí di ọjọ́ ọ̀gbẹ́dà kìyàmà. ìbẹ̀rù ọlọ́run ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa títí nǹkan tí ti ọ̀pá lẹ́sẹ̀ kásì jìnnà sí nǹkan tí ti ọkọ̀ torí pé nípa gbogbo nǹkan pàtàkì jùlọ láti pàdé ọlọ́run bá wọn ti bàhánà wọ̀ sára òun náà ní kéèyàn bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bá ní jẹ́ kí ìpàdé èèyàn àti ọlọ́run bá subahana wa sàlá kọjá nǹkan tí ó da tí ó dùn máa yàn nínú kí ọlọ́run bá kí ó sàlẹ̀ kọ̀ọ̀kan wa. ní ìtẹ̀síwájú nípa ìtàn ànábì pàtàkì ìtọ́já sí pé ọjẹ́ bàbá fún ànábìwá muhammed sọlọ́láhu alayhi wa sallam náà torí pé látara fámìlì ibrahim alayhi salatu wa salam àrọ́mọdọ́mọ rẹ̀ ó ní ànábìwá muhammed sọlọ́láhu alayhi wa sallam ṣe. a ti sàlàyé nípa ìgbìyànjú èyí tí ibrahim alayhi salatu wa salam tó ṣe lérí àwọn àjọ rẹ̀ ní bábìlì ìyẹn ní ìlú kan tó wà ní iraq títí di òní bó ti pé bàbá rẹ̀ bó ti pé àwọn míì lọ́yàtọ̀ sí bàbá rẹ̀ bó ti pé ọba àlú ṣùgbọ́n tó ti pé dípò kí wọ́n gbà á wọ́n dájọ́ ọkú fún ni. ọlọ́run bá wọn subahana wa ta'ala sọ yìí pé àwọn gbèrò wọ́n pèsè gbèrò láti pa arábì ibrahim tí ó ti se kankan fún wọn ju wípé ó ń pè wọ́n sí wípé kí wọ́n fi òsàálẹ̀ kí wọ́n fi nǹkan tí wọ́n sìn. tí wọ́n ń pè èyí tí wọ́n ń gbára lé yàtọ̀ sí ọlọ́run bá wọn kí wọ́n pa gbogbo àwọn nǹkan yìí kí wọ́n pa sí kí wọ́n máa ọlọ́run bá Allah èyí tó fi gbé ọlọ́dá wọn tọ́jà gbogbo àwọn tí wọ́n ń sìn yìí náà dípò kí wọ́n gbàgbọ́ wọ́n dájọ́ Ibrahim òun náà wọn fẹẹ fi pa anabi ibrahim ìyẹn ni pé wọn gbẹlẹ fún wọn sì jù síbẹ̀ wọn dáná síbẹ̀ wọn jù sí síbẹ̀ wọn náà bá sọ pé wọn gbèrò láti pa àwọn náà bá la anabi ibrahim aleyhi salatu wa nígbà tí anabi ibrahim ti rí báyìí ti àwọn àjọ kò sí kankan èyí tó yá sí pé wọn fi ń kó ju aburú lọ. ìyẹn fàájì ọlọ́run bá fi padà ṣe pé kó fi ilẹ̀ iraq kó fi sílẹ̀ lọ sí ibòmíì láti lọ máa tẹ̀síwájú ìgbégbé rẹ̀. anabi ibrahim ọlọ́run bá padà ṣe pé kó dojúkọ ilẹ̀ palestine èyí tó wà lórílẹ̀ ayé títí dòní ibi tí jerusalem wà. ọlọ́run bá wọn subahana wa ta'ala ṣe pé nínú sọ́rọ́tò là ń kẹ́bù fa ámàdàlá wò lóòtù. gbogbo ògbìyànjú tí anabi ibrahim aleyhi salatu wasalam tó niile ní ilẹ̀ bábìl ní ilẹ̀ ju ẹ̀ńtọ́jú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ títí lóòt tó náà jẹ́ anabi ọ̀nà ọba nígbẹ̀yìngbẹ̀yìn ó nìkan iná lọ gbàgbọ́ bákan náà àti ìyàwó rẹ̀ sára nínú àkọsílẹ̀ ìyàwó lóòtù òun lótú nígbà tí wọ́n fẹ́ jáde ṣùgbọ́n wọ́n padà hàn wípé kò sí ṣe ànábì lótú nígbà tí ìsàpadà gbé wá lẹ́yìn ọ̀rẹ́ yìí. kí la nílò ní pé gbogbo ògbìyànjú yìí èèyàn pé ṣe iná lọ́gbà ànábì ibrahim alayhi salatu wa salam. òun náà wọ́n ti jọ jáde kúrò nílẹ̀ iraq tí wọ́n dojú kọ palestine. ṣùgbọ́n kí wọ́n tó wọ palestine wọ́n kọ́kọ́ lọ ilẹ̀ misra. ìyẹn sáńpẹ ní egypt lónìí cairo nígbà tí wọ́n dé ilẹ̀ cairo wọ́n bá ọba kan níbẹ̀ ètò sí pé akókòrò ìrà ọdún yọlọ ọkọ ọgbà ìsàn ọba yìí wá ọsọ nínú ọrọ rẹ ṣùgbọ́n kò sí àfitì rẹ sí anabi wa muhammed sallallahu alayhi wa ìṣesí àwọn tàbí ànábì nù ọ̀rọ̀ tí wọn ọ̀bá sí bá ti pé ẹnu ànábì wọn ti gbọ́ wọn ò ní sọ pé àwọn sọ èyí tó bá ti pé lápẹ̀dọ̀ ara wọn òun náà ni wọ́n sọ èyí tó bá ti pé ọ̀dọ̀ ànábì sọ́kọ̀ bá àlùwọ̀sẹ́lẹ̀ wọn ti gbọ́ wọn sì àfisí rẹ̀ sí ọ̀dọ̀ ànábì wa muhammed sọ́kọ̀ bá àlùwọ̀sẹ́lẹ̀. nínú ọ̀rọ̀ àbúhùrí rà rọ́bí àn tí ó wà ibrahim Ọrọ tó súnmọ́ irọ́ tí ó parí kojú mẹ́ta lọ nínú gbogbo sẹ̀mí ayé ẹ̀ àìmọye irọ́ ilẹ̀ àwa ti dá dọ̀bálẹ̀ nínú sẹ̀mí ayé wa kódà irọ́ tí ẹlòmíín pa lójúmọ́ kò ló ń kà yálà o so irọ́ di nǹkan kódà nǹkan tó ṣe pé wọ́n máa fi pé yẹn wípé ó ní torí pé ẹ̀ńtọ́ bá ní agbárí nílẹ̀ nàìjíríà yìí ìtumọ̀ ẹni pé ẹ̀ńtọ́ marọ́ pàjù dáadáa yálà ní olóṣèlú ni àbí kèsè olóṣèlú. anabi abúburú yìí rọrùn sí ọlọ́pàá àná ó ní ọ̀rọ̀ tó jẹ irọ́ nínú ọ̀rọ̀ anabi ibrahim rí mẹ́ta péré. àkọ́kọ́ nínú rẹ̀ ìnìgbà táwọn èèyàn rẹ̀ tí wọ́n ń lọ láti jáde kúrò lọ sí ìjọsìn ọdún tí wọ́n máa ń tí wọ́n á fẹ́ fi òòtà wọn lẹ̀ ṣùgbọ́n kó lè já sí pé kó pe làákàyè wọn sí pé àwọn òòtà tí a fi lẹ̀ yìí kò lè dá wọn tọ́ kò sì lè ṣe kankan fún wọn ọjà bí ọgbọ́n dípò kọ́ bá wọn lọ ó fún ni pé rẹ̀ kó fi bá àjá sí pé kò ní tẹ̀lé wọn kó ó lè gba tí ó fún àwọn ọlọ́run èyí tí àwọn àjọ rẹ̀ ti ń sìn sí wẹ́wẹ́ tí wọ́n dé tí wọ́n gbarata ibi ta ló dẹ́rù eléyìí wò jẹ́bi léèrè ibi ta ló ṣe léyìí tánàbí ibrahim sọ pé èyí tó dàgbà náà tó ti pé ibrahim lọ sí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta onígbà tí anabi ibrahim Arikisola salatu wa salam ilẹ̀ ọba tó wà bẹ́ẹ̀ náà lọ́hùn alábòsí ni òun máa ń gbà ni kẹ́kọ̀ọ́ ti wà nílẹ̀ yorùbá ń náà tó pé tọ́ba ẹni tọ́ba ti ti lọ́kọ. ọ̀rọ̀ anabi ibrahim àti sara ó dé ọba yìí pé arákùnrin kan ti wọnú òlu wa obìnrin kan ti wà pẹ̀lú ẹ̀ lára àwọn obìnrin tó rẹwà jù òní bí ọba yìí ṣe gbọ́ yìí, ó ní wọ́n lọ mú wa irú rẹ̀ ò lè lẹ́tọ̀ọ́ kankan ju òun wọ́n ti anabi ibrahim lọ sọ́dọ̀ wọ́n ti anabi ibrahim léèrè pé obìnrin pẹ̀lú ẹ̀ yìí bó ló ti jẹ́ ó anabi ibrahim ṣe tán ilé yìí tán ọlọ́ba sára ọ̀sọ̀ fún ìgbé ọba bí mi léèrè gẹ́gẹ́ yìí tí mo ti sọ ni tọ́ba dọ́dọ̀ rẹ̀ tí ìwọ náà sọ ni ọba ránṣẹ́ sí obìnrin anabi ibrahim aleyhi salatu wa salam ó pè wọlé ọwọlé ọfẹ bá ṣe ìbálòpọ̀ ètò jẹ́ ti àìtọ́ ṣùgbọ́n gbà tó ṣe é gbé nínú ìgbà wọ́n tó wà nínú ọ̀sọ́ ìbùkọ́rí àti muslim náà síwájú kí ọba yìí ó tó wọlé sí ó ti yan náfìlà ọ̀bẹ lọ́hùn èrè ọlọ́hùn táwọn ti pé tòótọ́ ni mo gbọ́ gbọ́ tí mo sì gbé ànábì rẹ gbọ́ títí ànábì ibrahim tí n sì jẹ́ kí ẹnìkan kan rí òhùn mi rí láyé àfi ọkọ mi má jẹ́ kí ọba yìí ọ̀ lágbára lérè mi láéláé lára ojú padà téèyàn fi máa ń bẹ ọlọ́run tá a ti sọ lọ òun náà lélẹ́yìí nǹkan dáadáa téèyàn bá ṣe síwájú ọlọ́run a máa fi ibẹ̀ lọ́run a rí i pé ó fi ìgbàgbọ́ rẹ̀ tó ní àti ìgbàgbọ́ rẹ̀ tó ní sí ọlọ́run àti ti anabi anabi ibrahim aleyhi salatu wa salam àti ìkóra rẹ̀ ń janu tó kó rẹ̀ ń janu èyí tó yẹ sí pé ẹnìkan kò súnmọ́ yàtọ̀ sí ọkọ ẹ̀ lára nǹkan tí omi ń lè fi tọrọ òun náà lélẹ́yìí wà tó yẹ sí pé irú ẹ̀ ọ̀nà ọba tètè máa gbọ́ irú àdúrà bẹ́ẹ̀. sára ó ṣe léyìí lọ́ba yìí wọlé ọfẹ́ ṣe ìṣekúṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n dípò kó rí ṣe bó ṣe kànú sójú kan náà ó rí i pé àdánwò dé ọwọ́ sọ fún sára yìí pé tọ́bí ni bá ń fẹ́ lọ́hùn tọ́já sí pé àdánwò yìí fi kúrò lára mi ìyìn ní fi tùtà hàn ọ́. sára bẹ́lọ̀ nítòótọ́ nínú egbawa wa n'inu nínú sọ ibùkọ́rẹ́ àti muslim náà sára sọ síbẹ̀ torí pé tọ́ba fún wọn lò ló ń pa tó ọbẹ̀ náà ara ẹ̀ wọlé padà ṣùgbọ́n dípò kó gbọ́ kó sì mọ̀ yí pé kọ̀sọ́nà bíi gàdó òfin ṣe pẹ̀lú ẹni rẹ̀ yìí ó tún gbìyànjú ẹ̀ lẹ́lẹ̀kejì pé gan ju tàkọ́kọ́ yìí tí ọjà ti pé àdánwò bá lọ ó tún fẹ́ sára yìí pé báńbẹ́ lọ́n tọ́wọ́ ti báńbẹ́ lọ́n lọ́tẹ̀ yìí ìní fi aburú kàn ọ́ láíláí sára tún bẹ́ lọ́n síse ìyàwó anabi ibrahim alayhi salatu wa salam ọbẹ̀ lọ́n fún ara ẹ̀ tún wọlé bára ẹ̀ ti wọlé dábàá yìí kò gbìyànjú ẹlẹ́kẹta. ó pe àwọn ẹmẹ̀wá rẹ̀ pé ẹ má bọ̀ èyí tẹ́ mú wá fún mi eléyìí séèyàn àǹjànú leléyìí ẹ jẹ́ kọ́ máa bá tiẹ̀ lọ. kò é tún wá sí pé ó fi ilẹ̀ lásán pé kọ́ máa bá tiẹ̀ lọ bí kò sí pé ó tún fún un ní ẹrú tọrẹ wà ṣe hájà ẹ tó padà jẹ́ ìyá anabi ismail báyìí ni ọba yìí. anabi ibrahim òun náà dákẹ́ àdúrà kódà nígbà tí sára dọ́dọ̀ rẹ̀ ọba lẹ́ńtí kí ọlọ́ọ̀ni ti bẹ̀ lọ́n pé ọlọ́run má fi sùtà kan ìyàwó mi má jẹ́ kí ọba yìí kọ́ lágbára lérí ẹ̀ láéláé nígbà tí ọ wọlé sí ibrahim ibrahim ọ̀nàwọ́ sí torí pé kí ọ ni yẹni pé ó ṣe ìṣára pé báwo ni sára ni pé ọpẹ́ ni fọlọ́n ọlọ́run bá ti dé ète rẹ̀ ó ti dá padà sí lọ́dọ̀ aburú tó fẹ́ ṣe kò rí ṣe kódà ẹrú tó tó fún mi ní inú ànábì ibrahim dùn báyìí ni ibrahim alayhi salatu ó tún ti kú ní ilẹ̀ cairo torí pé ibẹ̀ gan kọ́ ni ó ń lọ ibi tí ń lọ gan ni palestine èyí tó ṣe pé ọ wà lọ́wọ́ àwọn kìfìrí lónìí kí ọlọ́run bá kí ó gbà kú lọ́dọ̀ wọn. ànábì ibrahim alayhi salatu ọlọ́run bá pa aláṣẹ pé kọ́ lọ sí ilẹ̀ palestine ọlọ́run bá sọ pé ilẹ̀ palestine ta ni ọlọ ilẹ̀ alálùbáríkà tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ alùbáríkà sí ni lára alùbáríkà tó wà ní ilẹ̀ sham lápapọ̀ àti palestine ládàáyanrí ni wípé ọ̀fẹ́ sí àwọn ànábí ọlọ́run bá tí ọ̀tẹ̀ bẹ̀ èyí tó pọ̀ jù nínú àwọn ànábí ọlọ́run ìlọ̀tẹ̀ àyè kódà ànábí wa muhammed sọ́kọ̀ọ́ wa rẹ̀ wọ̀ sẹ́lẹ̀ nígbà tó ṣe alẹ́kìsọ́rọ́ àwọn mẹ́rẹ́j òun náà ṣe palestine. anabi ibrahim alẹ́kìsọ́láàtò sẹ́lẹ̀m ọ̀n bá ìpèpè rẹ̀ lọ ní ilẹ̀ palestine. ṣùgbọ́n gbogbo ògbà títí ń lo ìsẹ̀mí ayé bọ̀ kò bímọ rárá. yẹni pé ìyàwó rẹ̀ sára tó jẹ́ àkọ́kọ́ kò bímọ. látara ìbímọ yìí ìyẹn ọjọ́ nǹkan tó ṣe pé ibrahim ń bẹ lọ pé kí ọlọ́run bá kọ́ jogún ọmọ fún òun tó ṣe pé ìgbà tó ń bá kú tán òun náà tó lè máa kọ̀ntínú ìdìbè èyí tó ń ṣe yóò lè máa tẹ̀síwájú nípa rẹ̀ pé ọ̀bẹ abúlé mi náà sọ̀rọ̀ ẹ̀yìn kí wọ́n ti pé ọ̀tọ̀rọ̀ ọmọ lásán bí kò sí pé ọmọ tí ó yàn tí ó yànjú tí ó jẹ ọmọ alálùbáríkà kì í ti nípa àlámọ̀ rí owó kọ́ torí pé ṣé fẹ́ pé ọmọ yẹn ọ̀ yànjú pàtàkì jùlọ nílẹ̀ tí wọ́n bì ọmọ tí ń kówó wa lè lò kódà ìbá àmà màbí tí ó ti ń kówó wa ṣùgbọ́n nínú ti ẹ̀sìn ọmọ tó yẹjú òun ni ọmọ tí ń ṣe tọ́lọ́run tòṣe yí pé bàbá rẹ̀ ọmọ rí lérí bí ń sàlékún nípa àbẹ̀rù ọlọ́run ó ń ṣèjọsìn fún ọlọ́run ó ń pèpè sí ojú ọ̀nà tí ọlọ́run bá wọ sùhánà wọ̀ sára kì í sọ ọmọdé ọmọdé àdúgbò láàmú tí wọ́n máa ṣépè fún tí wọ́n máa ṣépè fún òbí náà yìí pé ta ló bí wọ yìí. ànábì ibrahim aleyhi salatu wa salam ọ̀tọ̀rọ̀ ọmọ lọ́dọ̀ ọlọ́run ọmọ tí ọlọ́run bá kọ́kọ́ jogún fún lákọ̀ọ́kọ́ atara hajar ló ti wá kìí ṣe ìyàwó rẹ̀ àkọ́kọ́ ṣíṣe sára ẹrú èyí tí ọba alẹ́ egypt cairo tó fún sára ìdí ọlọ́run bá sọ yìí pé yọ ọ̀kọ̀ọ̀kọ́ bímọ ìyẹn ní bọ́lá ọba bímọ tó nǹkan rẹ̀ ni tó sì jẹ́ sí pé àdéhùn náà ni ọlọ́ọ̀bá fi máa ṣe fún ẹrú rẹ̀ torí pé ọlọ́ọ̀bá wọn sùn àárọ̀ ọ̀tẹ́lá ojú pẹ̀lá èyí tó pọ̀ òun náà ni fi máa ń tẹ ẹrú rẹ̀ wò bọ́yá yóò dúró sójú ọ̀nà tọ́lọ́run àbí yóò sípò padà kó lójú ọ̀nà tọ́lọ́run ọba wọn sùn àárọ̀ ọ̀tẹ́lá nǹkan kékeré tó kéré jọjọ lónìí ní sọ ọ̀pọ̀lọpọ̀ ó di kẹfìrí ní sọ ọ̀pọ̀lọpọ̀ ó di ẹ sí ọlọ́sórí òkè ẹlòmíì tó bá jẹ́ àjà ńlá làbáyìí kò ní í sinmi má sílẹ̀ bá ti má bí ṣe ń lọ sọ́dọ̀ babaláwo ni wọ́n máa lọ sórí òkè ni wọ́n máa gbómi káàkiri kò sí nǹkan tí ń bá ọmọ nìyẹn lórílẹ̀ ayé tí ò ti àwọn ọ̀nà ni gbogbo àwọn àtàrà ibrahim aleyhi salatu wa ni a ti wá èèyàn súnmọ́ náà ọ̀tọ̀ yìí pé ọ̀tọ̀ ní kéèyàn súnmọ́ náà ọ̀tọ̀ ní kọ́nà kódà ẹ̀ńdọ́bá súnmọ́ ọnụọba ma máa dán wò púpọ̀ jù ìtumọ̀ ẹni pé àdánwò kìí ṣe pé ta ìsúnmọ́ lọ́hùn kọ́ àdánwò lè tẹ̀lé fi ẹni tó súnmọ́ ọlọ́run kó fi lè ba àtàlékún dáadáa rẹ̀ láyé àti lọ́jọ́ ibrahim ti dàgbà ismail náà ó bí mi tí anabi ibrahim ti ń tọrọ ọmọ ajogun ismail fún ẹni tó ṣe pé gùlẹ́ mọ́hálì ọmọ ìkànnì ètò ṣe pé ọjí alátẹ̀mára ọjí alátẹ̀mára onísùúrù wọn ọba tó ń ròyìn anabi ismail alayhi salatu wa salam. ṣùgbọ́n gẹ́gẹ́ tí máa ń tẹ̀lé nírú kọ̀ǹdíṣà báyìí torí pé ọmọ nìyàn òní gbogbo wa. gbẹ́mi sí omi ọ̀dọ́ ọ̀n láàrin sára àti hajar báwo sí ìdìmọ̀ ó sì tún jẹ́rú fún un ìyẹn fà á tí ọlọ́run bá fi pa ànábì ibrahim pẹ̀lú àti ọlọ́run bá ní kì í ti pé bọ́yá ibrahim aláìsọ̀lẹ́tò sẹ́lẹ̀ lọ́jà sí lọ́sọ̀dọ̀ ààrẹ. ọlọ́run bá pa ànábì ibrahim lọ́sẹ̀ yìí pé fún nǹkan míì ọlọ́run bá tó gbèrò pẹ̀lú ànábì ibrahim àtọ́bẹ̀ tí wọ́n padà di nǹkan ràbìtì èyí tó ṣe pé kò ní kú lórílẹ̀ ayé táyé ìparun òun náà ní kaaba ọlọ́wọ́ bá pa anabi ibrahim aleyhi salatu wa salam ọlọ́wọ́ bá pa láti pé kó mú hajar àti ismail ọmọ rẹ̀ kékeré kó mú kúrò nílẹ̀ palestine lọ sílẹ̀ maka ìtumọ̀ ẹni pé anabi ibrahim aleyhi salatu wa salam ọ bẹ̀rẹ̀ sẹ́mi ayé rẹ̀ nílẹ̀ iraq ní babil nílẹ̀ iraq ó sì dé ilẹ̀ cairo ó tún fi àdàgbà sí ilẹ̀ palestine tó ti gbé ibẹ̀ ní gbé ìtọ́nà wa béèrè ní pé alẹ́bí ibrahim kọ́ ni wọ́n kọ́kọ́ sí ilẹ̀ palestine àwọn èèyàn kan wà ń bẹ̀ níjọ́ náà lọ́hùn tó ti gbé ìlọ́nà ọba tó gbé kọ́ lọ pé àwọn wo ni àwọn alkanaaniyu kanaaniyu yìí ìran lágbára ni ìyẹn lọ́pàá tó yá sí pé ìtẹ̀kítà òun náà ni israeli kọ́ sọ wípé òun lò ní ilẹ̀ palestine torí pé kò sí sí jẹ́ balẹ̀ israel balẹ̀ ìran balẹ̀ israel là wáyé nígbà lẹ́yìn ọmọ kejì anabi ibrahim anabi ibrahim lára ọmọ tó bí ní ishaq ishaq ló bí yaako yaako kò ní pè ní israel ó kọ rẹ̀ ní jẹ́ israel banu israel látara yaako kò wọ́n ti wá síwájú wọn tó bí yaako ìní anabi ibrahim ti lọ sílẹ̀ falẹ́sìn tó sì bá yẹn bẹ́ẹ̀ ìtàn sì fi ẹni lẹ̀ wípé àwọn tó bá ń bẹ̀ náà ní kànáàní yóò táwọn jẹ́ lágbáwá àti pé yàtọ̀ sí àlámàrí ẹ̀sìn ní ìbámu títà ẹ̀ tó nílẹ̀ palestine òun náà nílẹ̀ òun náà ní lágbáwá kì í ṣe israel tó sì àti pé ọ̀hún àti ọ̀pọ̀lọpọ̀ náà ṣùgbọ́n pààbò sí òun náà ní èèyàn fi máa fi ẹ̀rí pé yorùbá náà tó fẹ́ tí ọba jẹ ogúnkógún yóò ṣe kí ni o yóò fa ìtàkìtà anabi ibrahim aleyhi salatu wa salam ó mú anabi ismail jáde lọ sílẹ̀ mẹ́kà nínú ẹgbàá tó wà nínú sọ́yìn buhari látọ̀dọ̀ ibnu abdul tó nù fìtì sí ọ̀dọ̀ anabi wa muhammed tó sọ fún àwọn àìkú sílẹ̀ ọ̀sọ́ nǹkan sí hajar àti ọmọ rẹ̀ kí ni nǹkan tí wọ́n kò nígbà tí wọ́n dé mẹ́kà torí pé ànábì ibrahim ó fi wọ́n sílẹ̀ láàyè yìí tó ṣe pé kò sí ìṣẹ́dẹ ọlọ́ọ̀bá kẹ̀kẹ́ tí ń débẹ̀ ibi tí káàbà wà lónìí ibẹ̀ ni ànábì ibrahim ibẹ̀ ló fi hajar àti ismail sí tí ọ̀sẹ́ nìkan kẹ̀kẹ́ tí ń débẹ̀ jọ́nà lọ́hùn. ìgbà tí ànábì ibrahim tó fẹ́ tẹ̀yẹ̀dà pẹ̀lú omi díẹ̀ àti nǹkan tí wọ́n máa jẹ díẹ̀ tó fi tì wọ́n á hasan ní láti máa pè wípé nínú ẹ̀gbọ́n wa ibnu abdul tó ti wà nínú sọ́yìn buhari pé ibi tó fi á sí ìkọ̀sẹ́nì kankan bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa lọ rèé bóò ni a ti máa sẹ̀mí anabi ibrahim ọ̀wẹ̀yìn ọ̀n lọ torí pé ọ̀nà ọ̀bà ló padà sí. anabi ibrahim aleyhi salatu wa ó fi hajar àti ismail ó fi kalẹ̀ ṣùgbọ́n hajar tún pè é. ṣe ọlọ́run bá rẹ lọ́pọ̀ láti rí pé ká máa bọ̀ wá síbí ibrahim aleyhi salatu ìgbà yẹn lọ́dà yìí pé bẹ́ẹ̀ ni hajar wa dá lọ́hùn yìí pé tọ́ba ti pé bá lọ́pọ̀ láti ra wa dárí yẹn ni pé bá ọjà pé ló mú síbí pẹ̀lú àṣẹ rẹ̀ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ni ó ti tọ́jú wa yẹn ni bá rí anabi ibrahim aleyhi salatu wa salam nígbà tó rí wípé òun pẹ̀yìndà tó fi àwọn ismail àti hajja sáyè tí ò sẹ́ni kankan ó dojú kan náà ṣe eré ọlọ́run pẹ̀lú àṣẹ rẹ àti bí o ti sọ pé mo ti mú díẹ̀ lára fámìlì mi mo ti mú wá sáàyè yìí ààyè wo ni ààyè tó ṣe pé ilé òkú ni tí oúnjẹ bá ti ẹ̀dá gẹ wípé èèyàn máa rí nǹkan ẹ̀jẹ̀ kò sí pé wọ́n ti wé kò sí kò sí kankan bẹ́ẹ̀ ilẹ̀ òkú tó lọ sàlàdù tí ò sí kankan níbẹ̀ ilẹ̀ òkú àtìmọ̀ yìí pé ó jì sómi débi pé omi ni àti ti gbẹ́lẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tómi bá tán so ilẹ̀ òkú yìí kò lómi kò ní nǹkan rúbìn ibẹ̀ ló ní kí n mú ọ wá mo sì ti mú ọ wá mo wá bí ọ̀rọ̀. anìkan ni wà bẹ́ẹ̀ lónìí wá jẹ́ kó di nǹkan tó ṣe pé yóò di ìlú ńlá tó ṣe pé gbogbo èèyàn máa gbà lérò wọ́n máa jẹran láti débẹ̀ kó ṣe pé ẹni tí ò débẹ̀ gan-an yóò máa sọ pé ọlọ́run jẹ́ náà dá yìí ọlọ́run bá ti gbà fún àlẹ́bí ibrahim lónìí ẹni tí ọba ti ṣe hajj yóò máa sàmà rẹ̀ kó tún lọ lẹ́ẹ̀kan kó tún lọ lẹ́ẹ̀kan sí kó tún lọ lẹ́ẹ̀kan sí àdúrà anabi ibrahim òun náà lélẹ́ yìí anabi ibrahim òfin máa ń bẹ̀ pé káwọn èèyàn wá nìkan bí kò ṣe gbé ó tún sọ yìí pé kí tí wọ́n tún máa jẹ tí wọ́n máa mu tí wọ́n máa pèsè rẹ̀ fún wa kí wọ́n fi lè máa dúpẹ́ fún ìwọ náà báwo ni hajar àti ismail báwo ló ti tẹ̀lé mẹ́ta kí sì ni anabi ibrahim alayhi salatu wa salam. kí ló tó ṣe pẹ̀lú wọn lẹ́yìn ọ̀rẹ́ yìí pẹ̀lú gbọ́dọ̀ á máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ kí ọlọ́run kí ó sọ wájú ìgbà náà lọ ọlọ́lá ìlànà أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نسألك علما علما نافعا ورزقا طيبا اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشفى ومن دعوة لا يستجاب لها اللهم طهرنا من الذنوب والخطايا اللهم طهرنا منها اللهم نقنا منها كما ينقى الثوب من الدنس اللهم طهرنا بالثلج والبرد والماء البارد اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا نسألك التقوى اللهم إنا نسألك التقوى والعفاف والغنى اللهم إنا نسألك التقوى والعفاف والغنى اللهم قنا شر نفوسنا واعزم لنا على أرشد أمرنا اللهم اغفر لنا ما أسررنا وما أعلنا وما أخطأنا وما عملنا وما علمنا وما جهلنا يا رب العالمين قوم إلى صلاتكم يا حبيب